tó ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa tó dá wa láti bí àìsí tó sọ wa dẹni tí ń bẹ láti bí bíbẹ náà láti ti dẹni tí ò sí sí máa ń jọ kan ọlọ́mọdé ó ti yà wá báyìí kọ́lọ́n dákun wọ́n ṣàwọlá pẹ́tà àdúnà gbogbo orí tọ́lọ́n ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa tá à ń tara rẹ̀ dúpẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́run àdéhùn rẹ tó ṣe pé láyé ń ṣàkàtún la azidannakum tẹ́ ẹ bá ti dúpẹ́ máa máa ṣàlékún fún yín àti wá dúpẹ́ báyìí ọlọ́mọṣà ṣàlékún rẹ fún wa iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Orísun ọlọ́mọdé ó bàjẹ́ ọ̀làǹdà Muhammad lọ́dọ̀ gbólóhùn ọpẹ́ iná ni mo fi kí gbogbo èèyàn lólùfẹ́ wa káàbọ̀ láàárọ̀ eto sórí ètò yín ètò wa ojúmọ́ ire ojúmọ́ ire ojúmọ́ ire ojúmọ́ alálùbáríkà tó mẹ́nì kọ̀ọ̀kan wa lónìí ojúmọ́ àdùnnú ni gbogbo oníṣẹ́ nì kọ̀ọ̀kan wa láàárọ̀ yìí ọjà abáàánú ọlọ́run pàdé Yusuf ọba orin tẹ́ máa ń gbọ́ ẹ̀ gbọ́ mọ́ bẹ́ẹ̀ ni a tún ní ká tún gbọ́nà àrà tuntun yọ ni ká tún ká tún máa ṣe báyìí wò náà sóyè kọ́lọ́run dákun mọ́sá gbàdé ẹnì kọ̀ọ̀kan wa wọn là nàbí Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha ìfẹ́ tẹ́ ẹni sí wa tẹ́ fi ń pè wá tẹ́ ń bá wa dòwò pọ́n gbogbo ọlọ́run ní bàfẹ́ náà jẹ́ ṣùgbọ́n mi nìkan kọ́ ni mo wá lónìí gẹ́gẹ́ bí ìṣe mi tẹ́ ti mọ̀ láti bí bàtà àti dí láti mọ́kà náà lè tó náà tó ti fẹ̀jú sí èmi nìkan kọ́ ni mò ń ṣètò yìí báyìí àwọn méjì ni àjọ ń ṣe ẹnìkejì mi náà wà nílé agodo mi pẹ̀lú ọmọ ẹlẹ́yà ẹ bá ń káwọn ará lé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu gbogbo ará alẹ́ ẹ̀ṣinká panubọ̀ ká sọ pé alihamudulilayi rabbil alamin nítorí pé ọpẹ́ náà ló tọ́ sí wa ó yẹ ká lè máa dúpẹ́ níwọ̀n yìí jẹ́ ìjọ sóní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ tí ò bá ṣẹlẹ̀ sẹ́yìn aṣẹlẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tí ò bá ṣẹlẹ̀ sẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín aṣẹlẹ̀ sára àdúgbò ará ìlú àbárá orílẹ̀ láburú ni àbí dáadáa ni ṣùgbọ́n a pé dáadáa tá a òun náà la tún bá yín adúpẹ́ fọlọ́wọ́n ọba náà àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ́ fanabi wa Muhammad gbogbo àwọn olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé Asia Abubakar ọmọlẹ́à lórúkọ mi mo kí n káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà lọ́nà yóò ṣojúmọ́ tó ní fún wa. tó alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ yìí pé wa láti wá bá wa yànnàná lórí ètò yìí níjẹ̀ẹ́jọ́ ó ní táwọn àfa wa bá wa sọ níjẹ̀ẹ́dógún ó ní tá a gbọ́ láwọn ẹ̀kọ́ oríṣiríṣi a ti sọ̀rọ̀ rí nípa ọ̀rọ̀ ẹ̀tọ́ òbí sọ́mọ ó ti yẹ kí bàbá àti ìyá kí wọ́n tọ́jú àwọn ọmọ wọn a ti sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ ọmọ náà padà fáwọn òbí báwọn òbí bá ti tọ́ ọmọ tọ́yàn tán báwo lọmọ náà sì gbọ́dọ̀ dá a padà fún wọn ṣùgbọ́n lẹ́nìí kó tó pé a bímọ gan ibìkan ló yẹ ká ti bẹ̀rẹ̀ kí ni ẹ̀tọ́ náà ẹ̀tọ́ ọkọ àti ìyàwó òun la fẹ́ yanjú láàárọ̀ yìí tá à ń gbé àwọn àfa ńláńlá ń bọ̀ wá tí wọ́n wà bá wa sọ̀rọ̀ kó tó di pé ń pe àfa wọlé tá àfa tí ó bá wa sọ̀rọ̀ lónìí kó tó di pé wọ́n wà bá wa sọ̀rọ̀ ọlọ́run èmi àti àjìyà ọmọ ẹlẹ́yà náà á kọ́kọ́ jọ yànnàná àwọn nǹta afẹ́ bá pàdé nínú ètò tòní nípa ọ̀rọ̀ ẹ̀tọ́ ọkọ àti ìyàwó sàmì pé ntọ́fà tá a fi gbẹ́tò yìí jáde pé ká sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ọkọ àti ìyàwó ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní ò mẹ̀tọ́ ẹ̀ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó gan náà kò sì mẹ̀tọ́ nínú ilé àwa arí láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó gan ti dọkọ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ti dìyàwó torí kíni torí ibi tí wọ́n ń kálukú ẹ̀tọ́ yẹn ti dàrú mọ́ra wọn. dàrú wọn ò mójútó wọn ò mọ́lẹ̀tọ́ ara wọn hmm. ó dáa ká sọ ó dáa ká yanjú ẹ̀. kí ni ẹ̀yin rí sí pé irú ọkọ kọ́kọ́ wà nílé kọ́kọ́ náà ṣe kíyàwó sọ wàhálà lọ ìyàwó lọ́lọ́lẹ̀ lọ́lọ́jà lọ́lọ́lẹ̀ tajà ó tún dé ó tún gbówó dé kọ́kọ́ ó tún máa sọ pé èló lọ́pá kó wá ọ̀dọ̀ ìyá mi ní bá ọkọ mi kò ní fagídí gbà ìyá mi ni kò sí ní dápadà kò sí ní dápadà ìyàwó mọ̀ á sọ pé tí ọba ti kọ̀ tí ò fún ìlú ni nílùú ni o ọlọ́run sọ wà nú ọkọ̀ báńgẹ́tì ewédú bí àṣà Yorùbá hmm. ṣé rí èyí olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé ẹ pé àwọn ọ̀rọ̀ tí afáwọn gbé wá yìí ó lágbára ó ṣe pàtàkì nínú ìgbésí ayé mi àti yín nítorí pé tínú ilé wa bá ti dára orílẹ̀-èdè báyìí yóò dára ní ilé láti ń kẹsàn-án lóde ẹ sọ̀rọ̀ ọkọ pé kí ni mo rí sí wípé kíyàwó hmm. ó ṣiṣẹ́ lọ kọ́kọ́ ó ń pọ̀ láyé nísìn tọkùnrin máa ní èmi ò wáyé wàhálà ìyá ti ṣiṣẹ́ lọ hmm. ah, ọkùnrin mi àwọn ah àhájà ṣé a máa pààrọ̀ tí n bá ní kí nìyẹn àti ṣé a máa pààrọ̀ ẹ̀sùn ọ̀tẹ̀ ní obìnrin ni o hmm. mm, mm, mm, tó bá ń sọ pé ìyá mi dà Hmm. mo sọ pé bàbá mi dà ìyá alágbájá ni tí wọ́n ní à kí wàá ló le tó báyìí tẹ wá kí à òun ni a gbọ́ ó sanwó lé òun ló sanwó sukú àwọn ọmọ òun ló ṣe kinní kan òun ló ṣe kódà aṣọ tí mo wọ̀ yìí ìyá alágbájá ló rà fún mi. yóò tún máa fi ṣe fáàrí. màá wò pé kí ló ré báyìí èmi máa bèrè dẹ́sà sí kankan ò ré báyìí ẹ̀sùn pé kankan kọ́ lù yìí inú yín dẹ̀ ń dùn wípé ohun ẹlẹgẹ́ tí Ọlọ́run gbé fún yín hmm. ẹ̀tọ́ yín wọ́n dẹ̀ ń gbà ṣe ń ṣe lójú ayé yín báyìí inú yín dẹ̀ ń dùn alọ́kùnrin mi yọ ọmọ wa sọ tọkùnrin tọkùnrin bá lọ sọ́dọ̀ àwọn afá pé ẹ̀dàkùnrin ṣàánú mi bí nǹkan àmọ́ bí nǹkan ṣe rí tọ́ bá wà lọ pé ah ìyàwó rẹ̀ ń kọ́ ẹ̀ òun ti mọ bí ọ̀rọ̀ òun ti wá òun ti ah, mọ òun náà ní ń ṣe òun lóòótọ́ ah. ìyàwó òun ní ń ṣe òun lóòótọ́ òun náà ti mọ̀ pé òun ló ń ṣe òun tọ́ bá wà ṣèwádìí pé kí ló fi rí pé ìyàwó rẹ̀ ní ń ṣe ọ́ òun kọ́ ní gbọ́ bùkátà ilé irú ọkùnrin bẹ́ẹ̀ ó wá níyàwó òun ń rí ṣe jù ú lọ bóun níyàwó òun ṣe ní rí ṣe jù lọ. ẹ tẹ́ ti kí n tún kí yín lẹ́yìn nípa yẹn ọkùnrin míì tún burú débi wípé tóbìnrin bá ṣiṣẹ́ lọ mọ́lúbìnrin tó ń wa mọ́lúwá hmm. tó bá wá ṣiṣẹ́ lọ tó bá wá dé tó kówó pamọ́ wípé ká tiẹ̀ ilé tá a wà yìí ò bu ìkún yàn hmm. owó yìí mo ti mọ̀ pé èlò kan tí mo bá rí kí n lọ fi gbalé ó dà yìí tiẹ̀ gbalé àwọn ọ̀rẹ́ mi tájọ́ ń wa mọ́lúwá wọ́n ń ra ilẹ̀ síbì kan hmm. jẹ́mi náà owó yìí kí n lọ fi ra ilẹ̀ ní tó ṣẹlẹ̀ ní o. Ah, mo tẹ̀ gbọ́ pé ah, Orísun talẹ̀ o jẹ́mi náà bá wọn dòwò pọ̀ kí lọ lè dọ́lẹ̀ lórísun. pé kí wàhálà mi mọ̀ bá gbé tó wá ń dáwó jọ obìnrin tó ṣẹlẹ̀ ní o aláàjì obìnrin yìí wá ń dáwó jọ pamọ́ ọkọ dẹ̀ wọlé ó dẹ̀ ó tún lé lọ́jọ́ kan ló bá ní à yé ibi nìyẹn alágbájá kó o sí wẹ́ẹ̀dàn láwa máa ṣe ráìsì tí ò lépo fẹ́ mi wẹ́ẹ̀dàn máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ máa kọ́ ọlọ́gbọ́n ló bá kówó hmm. bó ṣe kówó nìyẹn ó gbalé ọtí lọ ó fi gbóbìnrin ó fi ṣe oríṣiríṣi ìwà àbàjẹ́ tóbìnrin yẹn bá wá sunkún tóbi bọ́lẹ̀ lójú ẹ̀ báyìí tó wá ní à ah, ìwọ náà babalágbájá tó orí tó ṣe fún mi báyìí. kódà kó má sọ̀rọ̀. tó àní tó orí tó ṣe fún mi lásán ìwọ náà ṣó sì rí tó ṣe fún mi lásán tí obìnrin bá wí tí omi dẹ̀ bọ́lẹ̀ lójú ẹ̀ tó wá ní tọ́yìn ní ṣépè fún torí mo ti bímọ fún. Hmm. bó o ṣépè ọmọ ìyá mi ìpè ti ṣẹ́ra ẹ̀ ẹ̀ ti gbẹ́tọ̀ yẹn ẹ̀ ti ah. gbé kọ́ra wọn báyìí ó ní pẹ̀lẹ́ yìí tẹsán lẹ́ẹ̀kan wípé ẹlòmí àdébì kan wá níyàwó ẹ ló ń ṣe hmm. ìyàwó ẹ kó ló ń ṣe ó gbẹtọ títí ẹlẹ ìyàwó ẹ ń ṣe ó tún yàn jẹ lórí ẹ. àní àwọn afá wa sọ fún wa wípé wọn ní gbogbo ọkùnrin yòówù gbogbo ọkùnrin yòówù tí ó bá ti mójútó kó máa tọ́jú ìyàwó ẹ kó tọ́jú àwọn ọmọ ẹ kó máa ṣètọ́ tó struggle ní ń wá oúnjẹ tí ń jẹ fún rẹ ìwọ o mọ bí ìyàwó ẹ tó bá yá o mọ bọ́ máa ṣe ń lọ iléèwé o mọ bí wọ́n ṣe ń sanwó ilé tó bá yá tó bá kúyàwó ní í ṣe tó o bá fura tó o bá yètè fura ọlọ́run yóò gba àrísìkì rẹ̀ torí tọ́lọ́run bá ti torí tẹ́lẹ̀ bá ti fẹ́yàwó báyìí inú tọ́lọ́run máa ṣe ni pé àrísìkì obìnrin ni ọlọ́run gbé lọ́kùnrin ni lọ́wọ́ pé wọ́n ní kọ́ máa kọ̀ǹtúrò lé gẹ́gẹ́ bí orúkọ tọ́lọ́run pé wà pé àrèjálù kọ̀ wá múná àlà nìsáyì ìwọ ní kọ́ máa kọ̀ǹtúrò lé ìwọ ní kọ́ máa lówó ìwọ ní kọ́ máa ṣe gbọ́ ọmọ kọ́ máa ṣàwó bọ́kùnrin bá wá kọ́ tí ọ̀bọ wa sojúṣe rẹ̀ ọlọ́run wa gbà yóò wá gbé fúyàwó ọ̀nà ọlọ́run wa gbà fi gbé fúyàwó gbogbo ẹ̀ láyànjú ẹ̀yin olólùfẹ́ wa tí ń wò wá lé ètò tẹ́ ń gbádùn ní ìjùmọ̀ rẹ̀ lágbára ọlọ́run ṣàlọ́ ẹ gbádùn ètò tòní torí pé a lọ sókè lọ́wọ́ nísìn tọ́tà máa fi padà dé èmi àtàlejò wa tí wọ́n bá wa yànnà náà gbogbo ẹ̀tọ́ ìlọ́kọ̀ọ̀kan náà lẹ́ẹ̀ bá pàdé ṣùgbọ́n ẹ jẹ́ kí ọmọ ẹlẹ́yà kó ṣe gàyà díẹ̀ fún wa ná kí èmi àtàlejò wa ká sọ̀rọ̀ tán tá a bá ti á sọ̀rọ̀ tán lágbára ọlọ́run ṣàlọ́ èmi àtọmọ ẹlẹ́yà àtún padà bọ̀ lórí afẹ́fẹ́ láti yànnàná gbogbo tá a bọ̀rọ̀ wá dé ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ á lọ sókè lọ́hùn ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.